ohun tí mo bá tí àwọn àfa ń sọ lọ́wọ́ ìbá pèfà pé pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run bọ́ba tún ní lẹ́tà míì tó kọ̀ àbí bí lẹ́tà míì bá dé mọ́kè sáwọn bàkàtà bí wọn mọ́ ọlọ́run ti gbàdúrà ṣe ìdùnnà ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ nǹkan náà ara ń tà ànábì tún ṣe ń gbà yẹn ni pé àwa náà lè lóru strategy báwọn nígbà zaidu ti lọ tí amúrù náà bá tún lọ tí abdullahi náà bá tún lọ tá aláwọn bíi mẹ́ta bíi mẹ́rin kò nígbà tún káwọn ọmọ tí wàá lọ bá wọn mọ́ ànábì organize ìfọ́ṣe ìwé tó gbé láwọn tó kọ́ kọ́ mímọ̀ kọ́ mímọ̀ káànú àwọn sọ̀hábé ànábì ọ̀pá aláṣẹ fún wọn pé wọ́n lọ kọ́ ẹni báyìí tí wọ́n náà lọ kọ́ lọ́dọ̀ ẹni báyìí àwọn mẹ́ta ni wọ́n tẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ máa mẹ́ta àwọn bá kọ́ yàn mẹ́ta wọ́n di mélòó wọ́n di mẹ́fà téèyàn mẹ́fà yìí náà bá tó kọ́ mẹ́fà míì wọ́n di mélòó nígbà tábà fi ọdún méje ọdún mẹ́ta kò sẹ́nìkan tí ó ṣàkóso wa mọ́ bá nẹ́bí ṣe ṣe nù sọ̀rọ̀ lọ́rọ̀ àríyọ̀ sọ̀rọ̀ so mo fi lè pe àkíyèsí wa sí pé kí a máa sọ pé ọlọ́run san bàbá wa lẹ́sàn dáadáa ìgbà tí wọ́n tí wọ́n ń yarí pé àwọn ọmọ wo ní kàwé èlèkí wọn nìkan wọn lọ wàláyé ọlọ́run san wọn lẹ́sàn dáadáa torí pé nítorí bá ṣe mistake ń gbà yẹn ìlọrin òní wà bó ṣe wáyé o kéèyàn lọ wo gbogbo àwọn ilẹ̀ west nkankan ẹ mọ̀ gbọ́ nù fámìlì mi pé aláàjì lélẹ́yìí bọ́lá pásítọ̀ làbúrò ẹ̀ àdúgbò ẹ̀kọ́ bọ́lá ẹlòmíràn máa sọ pé mo wà níbì kan ní gbogbo last week ẹ̀ ń tọ́jẹ́ director ń bẹ̀ ẹ̀ ńgbà tá à ń sọ̀rọ̀ wa ni pé àti òun ò lè mọ̀ ṣe dáadáa sẹ́yìn muslim because ọ̀nkùnrin òun ni ààrẹ mùsùlùmí ọ̀kìnìkan <laughs> <laughs> gbogbo yóò ń kọ́mọ̀ <laughs> láwọn but kí ló fà á wàlá ọ̀pọ̀lọpọ̀ wọn látara léèwé ni àtara léèwé lọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ni wọ́n ti sọ wọ́n nù gbà yẹn gbogbo à ń dá kìnnìkan saint kìnnìkan skulẹ̀ eh, kìnnìkan saint ilẹ̀ gbogbo àwọn ọmọ àwọn gbà ń tó pé ní fákìrù náà ń bẹ ń ta ń gbà yẹn ọlọ́nkọ́ bá a kó sí kó ń lu mùsùlùmí ògidì pé àkọ́dọ̀ fẹ́ wọ́n ń gbà ọmọ ìyọ́ ọmọ wa kọ́ra àwọn tó ní ọmọ ẹgbẹ́dọ̀ àwọn ní ah. àwọn generation àwọn bàbá ti wá pé ẹ má ẹ má lọ léèwé ẹ má ṣe nǹkan kan òun lọ sí Islam kù but alhamdulilayi kìíní yẹn ti change nísìn kẹ́nìkan tó pé òun dá léèwé kan lẹ́ẹ̀bẹ̀ lòun ó ti máa wá sọ àwọn ọmọdé lórí ibú àfọ ẹni tó bá máa ń mọ̀ fẹ́ sọ ẹ̀dọ́ lórí ibú iléèwé tán irú àwọn ti zaidu ń jọ wọn àwọn ti zaidu kọ àti ráwọn zaidu lónìí náà táwọn kọ lọ́dọ̀ àwọn bàkàtàbí àwọn náà ti wá dá tiwọn lẹ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ẹ má wulẹ̀ lọ ọ̀dọ̀ wọn mọ́ ẹ máa bọ̀wọ́ dọ̀ wá sẹ́rí bọ́lọ̀ ti gbàdúrà wa. mo fi sọ pé káwá dìdú olórí pé ní ọ̀rọ̀ bá jáde primary school ẹ̀kọ́ dẹ̀ lómi ọ̀rọ̀ àpín ọmọ yìí lè kéwù lòun ọ̀ lọ ilé ìwé lélẹ́ yọ lọ kí ló dé yóò ṣe méjèèjì yóò ṣe kíni yóò se méjèèjì because islam ara problem tá a ní ni pé ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹlẹ̀ lónìí àwọn afáà ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn láwọn kan wo yẹ̀pẹ̀ ìyẹn ọ̀kan lòun ṣe fìràákù ọ̀kan lòun ṣe kílẹ̀ pé kejì mọ̀ ibà kẹ̀ǹtẹ̀ wọn ò ní option míì wọn ò ní kíni wọn ò ní option míì nígbà tó yẹ pé ní irú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ayé ti fẹ́ fọ́ di pàǹdà mọ́ wọn lọ́wọ́ kò síbi tí wọ́n lè gbúwé òní wọn dé tí wọ́n fún wọn ń fẹ́ ẹ̀wá ni wọ́n mọ̀ sí àpé tí wọ́n ń ṣe dá o bọ̀tà ń sọ pé kí làwọn nǹkan tó fà á ní ká wá ìlàjù sí i. South Africa tí mo wí lẹ́ẹ̀kan kí n tún mú example wọn wá tí ẹ bá mọ South Africa ní gbogbo 1980s ẹ rí i pé àwọn ìjọba ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́ à yẹn àwọn apartheid government àwọn kínkínní tí wọ́n ti ń rúlu gbogbo gbogbo àwọn tí tí wọ́n jẹ́ dúdú mẹ́ àyìnbó àwọn funfun kínkínní ni wọ́n àwọn náà wọ́n máa jẹ olórí àwọn náà wọ́n máa jẹ gbákejì àwọn náà wọ́n kí wọ́n borí kì í ṣe àwọn dúdú nìkan àkàn mọ́ ń pa àwọn dúdú because àwọn ẹ̀yà mẹ́ta ló wà àwọn òyìnbó yẹn àwọn dúdú àtàwọn India origin àwọn tó pọ́ ọmọ India ni wọ́n bọ̀tibẹ̀ ni wọ́n dàgbà sí ara wọn ni Sheikh Ahmed Bidat rahimahullahu ta'ala ọmọ South Africa ni but àwọn ẹ̀yà tí wọ́n làwọn ẹ̀yà kẹta ti ń bẹ́ńbẹ́ ibi tí mo lọ ni pé ní gbogbo ìgbà tí eh, àwọn òyìnbó yìí tí wọ́n ń dààmú wọn tí wọ́n ń ṣe kínní pé súnlẹ̀ ni pé bìláàlì ní wọ́n pèrún fún wọ́n làwọn ọmọ ẹ̀sẹ̀ sálárì fún pé dákun àníbi dúdú kan mọ́sálásí wa. so but ibi tí mò ń lọ ni pé nígbà tó wá di pé àwọn eléyàmẹ̀yà yìí lọ tí wọ́n gbéjọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn náà nàìjíríà especially ilẹ̀ yorùbá tí wọ́n fẹ́ gbéjọba kalẹ̀ fáwọn ọmọ onílùú ẹsìn mọ̀ pé bí wọ́n ṣe ń ṣèjọba wọn tí wọ́n kọ́ máa béèrè ni pé dìgírì wo ló ní ilé ìwé wo lọ lọ àbí bí wọ́n ṣe ń ṣe ń lu ìjọba náà kọ́hún. wọ́n bá ní ogbẹ́ yín mùsùlùmí yìí kọ́dà bàbá rọ́jú lákàn fún yín ní dg ministry kan kọ́dà ẹ̀kọ́ sẹ́ni ọkọ̀ livayas minister nù yín. ìbá sì ń jọ ń bá àwọn èèbó jà tẹ́lẹ̀ ní gbé kún ó kún ẹ̀yìn bọ̀dúnbà wọ́n ṣàṣẹ bẹ́ẹ̀ but àwọn mùsùlùmí South Africa gbọ́n wọn ọjà nítí wọ́n wá ṣe ń gbà yẹn ni pé ẹ̀hẹ́n kò tí ì ju wọ́n wá ṣe lófin ń gbà yẹn pé ní gbogbo ọmọ mùsùlùmí wọ́n ní community tí wọ́n ń ṣe gbogbo ẹni tó bá belong to that community pé muslim community pé òfin ni àwọn ọmọ wo ní fi kéwú tí wọ́n ń ké yìí lẹ̀ o but ogbó ọmọ pátápátá ti ń lọ lè kéwú kọ́dà bí ẹ̀ bá rí ẹ̀rí pé ní ó ti lọ ẹ̀rọ́ọ̀lù ní skul kan ẹ̀ lékún lè kéwú. tẹ́ ẹ̀ bá rí àrídájú pé bí ti ń wá lè kéwú ń sì ń ṣe ń lọ lè wé kọ́dà tọ́ba necessary ẹ̀yọ́ kò lè kéwú náà torí pé yóò kó bá Islam wọn wá ní àwọn náà ọlọ́run kò fún wọn ṣe wọn ti ń lọ bí ọdún bẹ́ẹ̀ ti mẹ́wàá àdínkàn nísìnyí ara ń tán fi yàtọ̀ àwọn funfun tán fi yàtọ̀ díẹ̀ fún àwa nìyẹn wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n bá pé fifty years ni wọ́n gbà wọ́n wọ́n mọ báwọn ṣe máa ṣe nǹkan àwọn díẹ̀díẹ̀ wọ́n sì máa wọ́n pé níta fẹ́ àchífù láàrin ọdún márùn-ún já ti rí ok the next five years a ti rí òun náà wọ́n sì máa ka márùn-ún márùn-ún márùn-ún ẹ̀ nígbàgbà tí tí fifty wọ́n fi pé nígbà wọn tó wá béèrè ẹ̀tọ́ wọn kọ̀ wá sí nǹkan kan yóò yín náà wì mọ́gbà wọn sẹ́lá qualify so ẹ dákun ẹ jẹ́ kí tá a bá ń sọ̀rọ̀ àbọ̀rọ̀ àbí tàkọ́fà bóyá tẹ́lómi ò wí ohun tí ọ̀rẹ́ fẹ́ jẹ́ ká máa wí ni pé ká gbé gbogbo ohun tí máa ń jẹ́ àbọ̀rọ̀ àgàrùbí ọ̀dà <laughs> èyí tá a bá níbi ń bẹ̀ tí ì bá ti pọ́ tako nǹkan kan nù ìsìláàmù wa túláàsì ni káwa bá ṣe ni kò sì sẹ́rìí tá lè mú wájẹ lé lọ anábìnú sọlọ́lọ́hùn àríhì òṣèlú pẹ̀lú kí sọ zẹ́yìn lóbìnrin sábì ti ta mú wá fúnra wa so eléyìí ní àkíyèsí tí mo fẹ́ pè wá. then tá a bá tún wá ń nínú tí bàbá ń discuss ọ̀rọ̀ àbọ̀rọ̀ ọ̀rọ̀ fàkọ́fà ni pé n tá a fi mọ̀ pé ní ọ̀kan náà àwọn fàhádà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam mo rò pé umar abẹ́nìkan nu wọn ló ní alhikmatu dọ́ọ́latul mu'min haifu ma wajada ha fahuwa ahakun náà sì bí ha gbogbo tí n bá ń jẹ́ hikima ń jọgbọ́n tí ń jóye ntọ́sí gbọ́kílópè dọ́là ntí ntẹ́yìn ti ní tọ́wọ́ àti kínní tọ́sọ̀nù kìí ṣe kó sọ̀sọ̀kúsọ̀ because ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ntí ń jẹ́ àbọ́ra gàrbíyà lónìí ní western civilization lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n develop ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn mùsùlùmí ó ṣe kínní àwọn mùsùlùmí ló develop ẹ̀ bóyá kọ́mọ́dà ìgbà tí à ń janu mọ́kọ àwọn ó kọ àwọn kan díẹ̀ ń bíi ẹni tó bá lè bóyá yẹn jẹ́ medical doctor ni àbí nǹkan kan ni tí wọ́n mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń kọ́ àwọn yẹn àwọn mùsùlùmí ni wọ́n ní nípìnlẹ̀ nígbà tí dawla andalus tó di spain lónìí tó ìpọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ ibẹ̀ ni àbọ̀rà gárùbù wà ń gbà yẹn. lápèjúwe tí wọ́n bá ní kí wọ́n máa sọ̀rọ̀ nípa tébù medicine ẹbí gbogbo ẹni tó bá mọ̀ nípa medicine dáadáa bóyá ní professor medicine àbí nǹkan kan tí èsì àwọn àtẹ̀tẹ̀ ń kọ́ medicine ìpè ìjọ mẹ́nìkan ti ń jẹ́ rẹ́sì r h a z e s r h a z e s ẹni ìjọ mẹ́nìkan mo gbọ́ fún ẹlẹ́nìkan jẹ́ rẹ́sì bọ̀tíjẹ́ mẹ́ńgá ń pè ní rẹ́sìsì yìí ẹ́ arọ́ọ̀zì muhammad ibn zakariya arọ́ọ̀zì kéde rọ́ọ̀zì oní fakhruddin e kọ́ o muhammad ibn zakariya arọ́ọ̀zì ara àwọn tí ó gbé ìpìlẹ̀ mẹ́tìn kalẹ̀ ní yúróòpù ni mùsùlùmí sì ni ìwé rẹ̀ tó ṣe. ní lárúbáwá ló ṣe bọ̀ nígbà tí wọ́n rí ti ń bẹ́ńbẹ́ wọ́n wá translate ìwé yìí ní fifteen sixty five AD láì mọ̀ iye centuries lọ́hùn wọ́n tú sí Latin language tí là ń pè ní Latin language Latin language ló bí gbogbo àwọn most of the European languages tá a ní lónìí ibẹ̀ ní English ti jáde ibẹ̀ ní French ti jáde ibẹ̀ ní Spain ti jáde na Spanish ló ti jáde so àrọ́ọ̀zì yìí làwọn ọmọ pè ní kíni rọ́ọ̀zì ní wá mọ̀ pé ní èèyàn wa náà ni ni wọ́n wí lápèjú ẹni sìn ẹtún lọ bí ẹlòmíì irú sáyẹ̀nsì tó bá wulẹ̀ kó ṣe ní ǹjẹ́ wọ́n lẹ́nìkan jẹ́ avizina wọ́n lẹ́nìkan jẹ́ kíni avizina ẹ́ ẹ̀dá kan pé ta ni wọ́n ń pè ní avizina ibnu sina. Eh? ibnu sina mùsùlùmí ni gẹ́gẹ́ bí wọ́n ti sọ àmírù mẹ́wàá lọ́wọ́ di kíni ẹ̀míà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọmọ pé lárúbáwá lòún wí ẹ́ ọlọ́run kọ́ sàlékún dáadáa àwọn bàbá ọlọ́lá ọba wa lù lọ́rin wọ́n ní e, the emir of Ìlọrin àti amir of Ìlọrin làwọn èèbó sọ di ẹ̀míà mọ́ wa bẹ́ẹ̀ náà ni ibnu sina wọ́n sọ di kíni avicina wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ́tí wọ́n kà kọ́ àwọn díẹ̀ síbi ni ibnu sina yìí bẹ̀ zaat ẹni tó bá ti gbin lẹ́nu mẹ́sìn kò ní mọ́sá ìti come across yìí ní tí wọ́n ń pè ní alikọ̀ọ́nùnù fìtìbẹ̀ alikọ̀ọ́nùnù fìtìbẹ̀ àwọn máa pè ní the canon of medicine the canon of medicine ibnu sina ló ṣe é ẹnìkan nú àwọn ògbóǹtagì dókítà tó ń pè ní dr robinson ó ní ní tí ò kéré sí centuries mẹ́fà ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọdún lọ́nà mélòó lọ́nà mẹ́fà ó ní ò sí any medical authority tó tó ti canon of medicine ibùsùn iná sẹ́yìn ó sì continue bẹ́ẹ̀ kéèyàn tó ṣèwé ní fíìlì kan kọ́ wá jẹ́ pé for six centuries ni òní tí rẹ ni tí ó ṣe míì tí ó kó ń gbá kì í ṣe ń tọrọ rùn robinson yìí ṣe mùsùlùmí o tó ròyìn ìwé ibùdó sí iná báyìí so lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ tún máa gbọ́ ọmọ ọmọ pẹ̀lúmí yẹn lè máa àti lè máa kánú wé wọ́n ní abul kẹ́sì abul kẹ́sì a-b-u-l-c-a-s-i-s àfi zina tí mo wílẹ̀ kẹ́ bá fẹ́ kọ́ is a-v-i-c-e-n-n-a kọ́ra mi yẹn bá ní encyclopedia britannica àbí encyclopedia americana kọ́lọ̀ wo àfi zina mẹ́ ibn sina ni mùsùlùmí ni. Uh, abulkasis yìí ẹgbẹ́ kí ni wọ́n sọ di bẹ́ẹ̀ abulkasim zahrawi abulkasim azahara yòó la wọn máa pè ní abulkadir tíyẹn bá ń sọ̀rọ̀ geology tí ń sọ̀rọ̀ pharmacology kò sí bó ṣe lè yọ táwọn abulkosimu zahara wí gbé kalẹ̀ kó ṣe lè yọ kó mùsùlùmí ni ni pé gbogbo ń tàn wí bọ́ọ̀lá tu mùsùlùmí ni lóòótọ́ àwa la ní tẹ́lẹ̀ ọbọ̀ ma wà lọ́wọ́ ni àfihàn wọn tún pẹ́ nìkan ní gẹ́bẹ̀rẹ̀ gẹ́bẹ̀r g-e-b-e-r e e òun tiẹ̀ pọ́pùlà púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńlẹ̀ lárúbáwá lónìí àwọn náà ti ń tají ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ àwọn fáfírìtì ńláńlá àwọn kẹ́míkà kẹ́ni ó kọ ẹni yìí ni wọ́n ń sọ lónìí nísìn òun là ń pè ní jabir ibn hayyan jabir ibn hayyan òun làwọn máa pè ní kíni gẹ́bẹ̀r so geologist lòun náà tó sì jiná so lóríṣiríṣi lóríṣiríṣi bẹ́ẹ̀ ni pé ntí mo fi ń sọ gbélé yìí ni pé ká gbà pé ní àṣentí ọwọ́ àna átàrú lóòótọ́ pé bọ́ọ̀lá tó mọ́mí ká gbà pé nǹkan yìí àwa la ní tẹ́lẹ̀ ọ sọnù ni bí nǹkan yẹn bá ti sọnù yẹn wà bí ò ní wà túláàsì àfi ká wà o ìsìláàmù ò sì takò ọ̀ ni mo ti sọ ọba pé nǹkan kan ní irú sí ẹrù tá a bá ń wí lẹ́ẹ̀kan tí wọ́n ní ẹnìkan ń ṣe májíìkì ní western kí ló ti gbé wá àbí sàn gbogbo bí ó ti lè wó gbé wá haramu ní kéèyàn kọ́ májíìkì nínú islam èyí ń kàn wí bọ́t kò síbi tí islam ti ní kéèyàn kọ́ tébù kọ́kọ́ mẹ́sìn haramu ni islam ò pé kéèyàn jẹ́ geologist haramu ni kéèyàn jẹ́ scientist general islam ò pé kíni kò pé haramu ni ẹ̀dá kan jẹ́ kátájì because ẹ wo orú example tí mo fún wa bá a bá lè fúnra wa láwọn èèyàn díẹ̀ tí wọ́n bá ti mọ̀ ebọ́ tán nígbà tó ibù kọ tán ẹ rò pé ojú bọ̀rọ̀ ni wọ́n fi kọ́ sẹ́yìdù ni òun náà láwọn nǹkan kan tí ó tọkàn rẹ̀ ọkọ̀ tí ó fara mọ́ ni wọ́n gbé à bàbá dé ọ̀dọ̀ ọ̀gá yín ẹ máa gbé ẹ jẹ́ kìnnìkan sí ìwọ náà lọ́dún akọ ọdún akọ kìnnìkan lọ́dọ̀ wa ń bí ọ́ pọ́sibù fún ìrìn ọ̀sẹ̀lẹ̀ bọ̀tí ńgbà tó yẹ pé ní ó ní tí nǹkan fẹ́ mú ó mú nídàkejì ni pé gbogbo àwọn ọmọ mùsùlùmí tọ́lọ̀mbá ti wá ní kárìnà yìí ẹ má jẹ́ kí hádàfù tiwa ọ̀bjẹ́tìfù wa ni pé ní yẹ́s mo ti wá qualify as a medical doctor nísìnyí bẹ́ẹ̀ mi náà ṣe control million lókù kí n máa lé ẹ mọ̀ pé ní ayé nìkan kẹ́yìn wá o ọ̀rọ̀ àwọn medical doctors nìkan kọ gbogbo rẹ ní fear of science téèyàn bá wà mọ̀ pé lé oníwájibù pé bí wọ́n ṣe mọ̀ ẹ́ yìí kóra bó ṣe mùsùlùmí kan nìwọ náà mọ̀ kí ṣe dandan pé wọ́n lọ́ọ́ kọ̀ bọ̀tọ̀ facilitate bóun náà ó ṣe dé irúbi tó déhùn kódà kó ní á ah, irú àwọn ọmọ tí ń ṣe kínní ní secondary school ya ọmọ yìí mọ̀wé dáadáa ó ṣe kínní ọ̀dà ẹ̀yin òbí rẹ̀ sẹ́ẹ̀ lówó ni tí ó fi jáde yunifásitì èmi ọmọ ìsanwó rẹ̀ wọ́n náà ṣe kan nù. àtẹ́bọ̀mọ̀ yìí náà bá mọ̀ nísìnyí di ìṣẹ́jú òfin máa jẹ́ kan àdì méjì nǹkan àti yóò fẹ́ wọn náà ń sinmi. so ẹ lákun ẹ má jẹ́ kí a sì gbọ́ pé ní nígbà a ti wá ní ta sọ gbogbo aburú tí ń ń bẹ àdọ́rà wọn pé kò da ń èyí tó bá sì da bọ́ọ̀lá tó muslim láti fúnra wa lẹ́gbàmpùs yẹn àwa mùsùlùmí gan lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ kíní ìtẹ́lẹ̀ kó tó di kọ́ bọ́mọ wa lọ́wọ́ bí nǹkan bá sì bọ́mọ yàn lọ́wọ́ kéèyàn ó ṣe kíni kọ́ wà àbí yẹn bá sọ wónú nísìnyí ọkàn dákẹ́ rẹ̀ ni àkọ́lá bó gbé kọ́kàn rìn lọ náà bẹ̀ ọkàn rẹ̀ ò ní gbé pé àjẹjẹ́ rìn lọ náà bẹ̀ wò kọ́lá bí ẹ̀kọ́ òun náà mọ̀ òun gẹ̀ òun ti mú òyì àmọ́ yọ sá tún ẹjẹ́ irin lọ náà gẹ̀ wá ibà mọ́ bẹ́ẹ̀ náà lórí ẹ̀dàkùn ẹjẹ́ kí a mọ̀ pé nǹkan wa tó bọ́ sọnù èyí wọn ò sì wá pé ní ká gbàgbé kéwú alihamudulilayi nínú tinu mi ń dùn sí mo rí àwọn bọ́rọ̀sì kan kọ́dà láìpẹ́ yìí nígbà tá à ń ṣe dáwọ́rà lọ́wọ́ ní adéwọlé ń bẹ̀ yẹn àwọn méjì kan wá bá mi ẹnjìníà lọ̀kan tí mo mọ̀ dáadáa èkejì olóhùn wà ní college of health sciences kí lè wá ń bí dáwọ́rà àwọn làwọn náà fẹ́ ṣe dáwọ́rà ni lárúbáwá làwọn ọmọ ọmọ sọ yàn yàn àwọn náà gbọ́ lárúbáwá wọ́n sì gbọ́ lárúbáwá lóòótọ́ nílọrin bíi náà ṣe pọ́ lọ ní last week àbí last week mo tó pàdé ọ̀kan náà tí ì ṣe lọrin ni ní lọrin bíi kọ́dọ̀ gbọ́ lárúbáwá ni pé àti ń kakó méjèèjì pọ̀ a kàn nídìí àwọn nǹkan míì tá à ń ṣe tí ọ̀wọ́ mú wá sàdé ń básìkò wá jẹ́ àwọn yẹn ní ká pàtì ká wá wá àsìkò wa lò síbi tí ó ti wúlò fún Islam kọ́lọ́n kò ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ so aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimin fastaghfiruhu innahu huwal وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àwọn náà ẹ̀ pé wọ́n kan wá sọ fún wa ní ṣókí ìkẹtọ́bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ wa à ń dọ́gbọ́n rẹ́rìn fún àkà tí wọ́n sọ àwọn tó ti gbé tọ́pìkì kalẹ̀ ó nìkan táwọn arò ṣùtábá rò pé kò yé ti pẹ́rẹ̀ ló lápèjúwe méjì kan máa sọ̀tàn àwọn kan pé bóyá ìtàn lẹ́ẹ̀bí ìlú kan ni pé àwọn lágbájá àwọn náà jẹ àwọn baba lógun tí wọ́n lálàsí wọn kan máa sọ bẹ́ẹ̀ ṣé bó ni mo lọ́kàn wa kọ́dà àwọn míì torí ẹ̀ wọ́n làwọn ní torí ẹ̀ fún ọmọ kan ní ọmọlú ẹ̀ pé ọ̀ràn tí ni gbogbo àwọn nǹkan yìí afẹ́ká mùsùlùmí ká ronú nǹkan tí ń ṣe mùsùlùmí pọ̀ so ní ṣókí afẹ́ká padà síbi àṣà wa àṣà Islam tàbí ká padà sí àṣà Islam ni mùsùlùmí máa fi ń sọ pé òun lajú mùsùlùmí tí ò ní àṣà Islam kò lajú ó dijú ni lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀rọ lápẹjú èdè sí àṣà western ẹ̀kọ́ àwọn ọ̀sọ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ wá ti wá mú ní àṣà tọ́bá rí ẹnìkan tó mú àṣà Islam wọ́n ti fojú kéré rẹ̀ ẹnìkan lẹ́nu sọ yìí kìí ṣe pé ó ti wá pẹ́ púpọ̀ pé láyé àwọn wòlíì jọ́ ni ọ̀dọ́ pé ó kàn sírí ẹ̀ kò fi ogbọ̀n lẹ̀ nílé ah, ni wọ́n bá sọ̀rọ̀ pé ó fi dàbí sí àṣà ẹ̀sìn kò tí ẹ̀ fẹ́ lé ẹlòmí wọn máa sí kankan ẹ wá rí mùsùlùmí yóò wá wọ ṣòkòtò yóò tún wá tí ẹsẹ̀ rẹ̀ wá kí bọ́bá yìí yóò máa fi rìn lọ àwọn nǹkan lórí tó ṣe lónìí tó bá rí ẹni tó yẹ pé múra bí ìsìlámù ní ká máa múra èyí tó bá rí ẹni tó fi rògbọ́n lẹ̀ tó ṣòkòtò lókè tẹ́bárẹ́ tó borí tó bojú ẹgbọ́n táwọn yóò wí ni ní àṣàlẹ̀ Saudi ni gbogbo láti mọ̀ pé ọmọ obìnrin tí wọ́n ṣòkòtò tí wọ́n sọ tó lẹ̀pa tí dodo tó yọ lẹ̀ gbogbo alamọ̀ kékeré sáàsàlẹ̀ Yorùbá gbogbo alamọ̀ yìí òun náà lọ mú àṣà àwọn ìbóyè náà lọ mú wọ́n náà wá gbé sílẹ̀ ká ìwọ mùsùlùmí ẹni tó mú àṣà Saudi ibi tẹ̀ ti sin náà àtẹ́ntó mú àṣà bí àwọn ọ̀tá ìsìn yín ìwọlé ẹ̀kọ́ ọmọ pẹ́lẹ́jù inú ilé ìláwùjọ yìí ẹni máa fẹ́ sáàsà ìsìláwù àwọn sáwọ́dí kọ́rọ̀ káàtẹ̀ tó pé nǹkan ti bí táwọn ń lọ nu kọ́dà ó ti yẹ káà accept ẹ̀jú tẹ́lẹ̀ yìí lọ tó ti bẹ́ẹ̀ ẹ tó wá fẹ́ múra báyìí wọ́n sì gbógun tì ń lé wọ́n gbógun tì ń lé ètò àwọn kọ́dà wọn tó èmi náà nìkan yóò tún fọ́ ọmọ rẹ̀ obìnrin pé lọ́sọ̀rọ̀ yìí ṣerun ó lè fún five hundred naira kó lọ́ fi ṣerun sí ìṣe tí ń ṣe yìí sáṣà yóò bá ní ẹlọ́pùtọ̀ ọlọ́run ẹ jẹ́ ká tají ìkan ti sọnù fún Islam àwọn nǹkan wà tó pé à ń wò àwọn àrùn táwọn ìbò ìlú ni sọ àwọn tí wọ́n ní àwọn aláni yìí tó fà ní pé àwọn agbẹ́gbẹ́ àkànlẹ̀ káàsá wa kún ká bá káàsá wa kún dáadáa ẹ̀sìn wa yóò dúró nǹkan tá a ṣe ń wá àárí nítorí ilé ìyẹ́jú kó mọ́ wà lọ́kùnrin wa pé asaslam bó láti wá mọ asaslam nítàtílẹ̀ mọ̀tà Islam àwọn ọ̀nà rẹ̀ ti wà ẹ máa wo Quran ẹ máa wo hadith ẹ sì lọ kà tán àwọn tí wọ́n ti lọ pàtàkì lọ àwọn sàbí àní Muhammad sallallahu alayhi wa sallam a máa rí àṣà wọn bẹ̀rùn ká máa mú òun ló dájú ẹlẹ́ẹ̀kejì tán mú tọ́sọ fún wa ní sókí ẹlòmíì yóò gbàgbọ́ yé pé ẹlòmíì lórí pẹ́tọ̀ tó bá ti rẹ́ nìkan tí ń lọ kẹ́kọ̀ọ́ níyọ̀ kan àwọn kan wọ́n fẹ́ kéwú gbàtọ́ fẹ́ kéwú ọ̀rẹ́tọ̀ ẹnìkan wá sọ pé ó kàn ṣègbó ni wọ́n ni ah, àwọn eh, mo torí Yorùbá náà àwọn ìpìlẹ̀ tó wọ́n náà ẹbọ náà ni eji mọ́ sọ ọya gbogbo àwọn so ẹni wọ́n ti akákú pé kẹ́lómi ò tún lọ kẹ́kọ̀ọ́ western education yóò tún wá kakó tó wá ṣe ní ẹnìkan fẹ́ lọ sí ilé ìwé kẹjọ kan ó fọkọ rẹ̀ sí sàárà wọ́n sá tí wọ́n ní kó lọ lọ́ọ̀ni wọ́n ní kó ti kó lọ lọ́ọ̀ni ìgbà tó dé báyìí dé ó lóun ò lọ mọ́ wọ́n ní kí ló dé torí pé rèé bẹ́ńbẹ́ ní ìjókòó lọ mọ́ ẹlòmíì fẹ́ kẹ́kọ̀ọ́ kéwú yìí lásán torí pápá tí ó lọ kọ́ kò sí lọ mọ́ wọ́n kí ló dé èébí díà ni kò lẹ́gbọ́ o látọ̀dọ̀ àná Muhammad sọ́sọ́nà mùsùlùmí tó jẹ́ bídíà ọ̀lọ́ kékeré lọ́dọ̀ rẹ̀ tó kékeré tó bá mọ̀ tán òun gan lọ́ fi kọ̀rẹ́tì ẹ̀ lọ́ọ́ fi kọ̀rẹ́tì àwọn ilé rẹ̀ lọ́ọ́ fi kọ̀rẹ́tì àwọn ọmọ rẹ̀ lọ́ọ́ fi kọ̀rẹ́tì àwùjọ ọwọ́ afẹ́kẹ́ dúbà ni ọwọ́ akéwu mọ́ ọwọ́ ni máa dọ́wà nìkan lọ́wọ́ gbọ́ lọ ẹ̀yà kìsì kan yẹn dáadáa o sùkínì yẹn ń ba àwùjọ wa jẹ́ púpọ̀ ẹlòmíì yóò tó fún wọn lù ú ni yóò tó wọn ní kó máa kúnlẹ̀ nǹkan kéwú náà ni àwọn àwọn gbogbo lékéwú ó kéré lékéwú tọ́ọ̀dé lékéwú lónìí fún òní ní kí ọkùnrin ìwọ lọ́mọ̀ pé ní haram ni lọ́dọ̀ tiẹ̀ pé kí ní yóò darúfẹ láti láwọn àwọn oṣù mọbẹ ni wíwá owó tó fẹ́ gbà lọ́wọ́ wọn tó bá ti wá gbà tán wọn ní kí wọn máa kọ yàn nínú àjọta tó wá ń ṣe ni pé àwọn tá a ti tó wá mọ̀ àwọn òtún wá gbóǹdo pé ta la fẹ́ kọ́ mọ́ àtúndódo rẹ̀ mọ́ tí àwọn ọmọ wa mùsùlùmí ẹtí káwọn náà kọ́ ẹlẹ́kọ̀ọ́ àfimọ́ kọ́dà ní omi ètò wa máa táwọn ilé mùsùlùmí ilé ẹ̀kọ́ mùsùlùmí ti wá o yóò tún wá mú ọmọ rẹ̀ yóò agbèrè sí sẹ́tà tó ní